أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àtàwà àgbà olùfẹ́wà olùsìfẹ́wà síwájú wa níbi wa Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́nkún ọba náà bí náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀lọ́ ọba kó sánú àwa náà òbí wa tàwọn alfáàwà tàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́tàkọ̀ àmì ẹ̀yíwa kọlá àtàlùkẹ́yàmọ̀ kíra kí àfihàn ìdánilẹ́kọ̀ọ́ náà ni alkọ́lù mufid ala kitabu tawhid kíra kitabu tawhid kíra tí ń kọ́wa nípa ìmọ́lọ́n lọ́kàn tí a fáwa muhammad bin abdulwahabi ọlọ́kùnwa sọ́fà alẹ́sàrẹ̀ tí a fáwa muhammad bin salih al-usaini tó wá ń ṣe àlàyé ẹlẹ́kùnrin rẹ̀ fún wa báàbù tí a ń kọ́ ni báàbù kawulillah ta'ala باب قول القوي فأتى إذا فزع عن قلوبهم ما تيري بكم وكما من عن قلوه أفاك وصل عليه فعنك أتي النبي محمد صلى الله عليه وسلم في رأيك يلو بقى سواعي كالي الرب وملائكة سمهم مين الرب وملائكة مولي داخلوه nígbà tí ìdá pọ̀lọ̀ kan wọn kó máa rọ̀ pé kí ni ọlọ́ọ̀bà àwọn wí ọlọ́ọ̀bì táǹkì lọ àpá ní masáìlì àwọn ẹ̀kọ́ta níbi àwọn áyà yìí àtàwọn àdéhìsì yìí wọn náà ni àlọ́ọ̀lá aláàkọ́sọ̀ síkọ̀ áyà ìtumọ̀ áyà pé káwọ́lò ìtààlà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pé ìta ìdá fúzíà àǹkọ́lóbìn kí ẹ̀rù yẹn bá kó nú ọkàn wọn àlà áyà ọkàn síkọ̀ sí àtàníà ẹlẹ́ẹ̀kejì ma fi àmìnà ọjà ala ìgbàlẹ̀ shirk ní ọjà lọ́tọ́gbà pé ẹbí ti ṣe ìrọ́ni gbogbo àwọn ọ̀ṣọ́bọ̀ ìrọ́ni وذلك أن الملائكة وهم من أمن في قوة أو ملائكة من تبتو تتعبرة ọlọ́mọdé mọ́bìnrin sí wa gbogbo tí ń jẹ́ nàìjíríà mọ̀lẹ́kà kẹfẹ́ lè gbé lọ sí ọkọ̀ ìgbélé ẹ̀kọ́ lò ó di wa nítorí alágbára tó yẹn wọ ọdún máa tóbi tó yẹn àkóónà ọ̀yẹ̀sì hóòn ní àbíyìnlá wọn dàkú ẹ̀rú ó sì gbà wọn tàbí tóbi ọlọ́ọ̀bà wọ́n ní mọ̀lẹ́kà kan bẹ̀jọ́ láti jìkà rẹ̀ báyìí sí jìkà rẹ̀ báyìí ẹ̀yẹ tó bá ti ṣe jù ló fò for five hundred years kò sí dùn jẹ́ 500 years jibrilu alayhi salatu wasalam nínú àwọn mẹ́láìkà ó ní àwọn ìyẹ́ tí fò 600 ní ìyẹ́ tí fò ọgbẹ́ fò méjì mẹ́rin rẹ̀ tó bá ta méjì ní yọ́ tẹ ọbí tó òun tí yọ bí tẹ ọbí tó òun tí wọ̀ àwọn etí ẹ̀ tí wọ́n bẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí mì àwọn ìfà àwọn mẹ́láìkà yẹ fà kóòn ó dàkóòn wọ́n ti tẹ̀ wọ́n dákú kùránì yẹn mọ́sùláwìn àti àìnímọ̀ lọ́fà àtàwọn ìmọ̀ sí kùránì kọrin kùránì sábàdà wọ́n máa ń sèkán síkẹ̀ ní ẹ̀kí pàtẹ́ alẹ́bẹ̀ẹ́ yọ kí náà kí ní ẹlẹ́rìn wọ́n mọ̀ sí kùránì kùránì yẹn làwọn mọ̀lẹ́kà gbọ́ bóyá tó tẹ̀ wọ́n ń dákú ń làwọn afẹ́ràn kọrin lónìí wọ́n sọ pé yá àìmọ̀kánilá iná mu wọ́n تلحقون ولا تبكون وأنتم سامدون قرأيه من سيد الإمة وتلحقون يعني قرأكوا عنها جميعني ولا تبكون ايه بوك ايه ما سكون وأنتم سامدون أرامني أم أبيزمنت كان وضع اتفاتي ألبي يو اتنات هنا لاني لا إله إلا الله قديوا تبع ملائكة زفاء آه ما بحبوا هايا ما في شغل عسنا àmàlẹ́kọ̀ ti dàkú àkóòn ó di pé nípa wọn sọ̀rọ̀ nípa من تعظيم الله فكيف بأصنام التي تعبد من دون الله وهي أقل منهم بكثير ديوان يعوى òǹsàtẹ́ ń dúpẹ́ fún lẹ́yìn ọlọ́ọ̀bá dúpẹ́ ìdíkẹ̀kẹ̀ gbératá ni wọ́n kéré pọ̀jù níbi àwọn ọmọlẹ́wọ̀ kéré fọyẹ́ tí alákòólé ìsáàmù bí ha gbóòlọ́mí ní màláìkà gan ti jẹ́ ìtútùbí àgbáyínkẹ́ àgbáyínkẹ́ ojú tuntun màláìkà a tún bèèrè lùsà bẹ̀rẹ̀ hàzà kọ́yìlá sẹ́rẹ̀lì olùzáàlìk olùzáàlìk àkíyà gbọ́dọ̀ ọ̀gá ìnà àzìlà àyà àyà yìí gidan aya هي التي تقطع عروق الشرك من القلب هذا يحجيسا حجيسا lọ́kàn yẹn gbà sí gbogbo ohun tó ń pè ní ẹbọ yìí wọ́n dá òfò tán lè bó lọ bẹ́ẹ̀. لأن الإنسان إذا عرف حكمة رب سبحانه ثم يرمى تتبع الله سبحانه وتعالى حيث تجف السماوات يوجد ما بشره ثم ما من ثم ما من يبقى شيء ويفتقد أهلها طبعا طبعا نسمع وصف أي أو ملائكة بمجرد تكلمه بوعي يقولون كان صور العسنة يقولون ألف لا ميم مفهومة بوعي كيف يمكن للإنسان بل سؤال سيسي كومينيا أن يشرك بالله شيئا مخلوقا بل سؤال سيسي كومينيا قد ما موسى يقولون الله بقى فكذا قدري مخلوقا بعد ربما يصنع بيده فقل يكون قالوا لمن كان يفعل من كان يفعل لمن كان يفعل حتى كانت جهال العرب pé àwọn alárúbáwá àwọn àgbẹ̀ àwọn aláìmọ̀kánú àwọn alárúbáwá ń jọun yẹ̀sìnà ó na àlẹ́ta mínú kàmàrù débìnú wọn mọ̀ká débìnú ilẹ̀ alárúbáwá ìmọ̀ lẹ̀mọ́ra wọn lárúbáwá ní ọ̀há mú nínú yóò fi máa yèrè yóò fi máa yèrè yèrè ọlọ́wọ̀n ọba rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un fa idha jaa ahaduhum tí ọba ló ń jẹ lójú bíbá ń pa ní ọmọdé bí lóbi máa eré àkàlà yóò alẹ́ mọ́ lọ́wọ́ ọba rẹ̀ yóò bá jẹ́ <laughs> ó di tí wà ní mọ́lọ́ọ̀bá rẹ̀ ọlọ́ọ̀bá tó nípa ọlọ́ọ̀bá rẹ̀ fa ló fi lẹ́bí mèrè ní tó bá lówó lọ́wọ́ tí ó sì tó sì ń jẹ́lé yóò wà mọ́lọ́ọ̀bá yóò kàn lọ́wọ́ yóò wà máa jẹ́ ó di mọ́nàkà nínú àwọn eh, ẹni rẹ̀ tó bá ń gbà mí lọ́kàn bú ẹ̀rì fúnra rẹ̀ gbàmí ló fi ẹ̀ bú ẹkún ó kàn bú ẹ̀rì fúnra rẹ̀ gbàmí ló fi ẹ̀ bú ẹkún kí ọmọ rẹ ọ̀rọ̀ yìí ló mú ọ rántí ọmọ rẹ pé nígbà táwọn bọ̀ káwọn gọ̀ àwọn mú àwọn máa èrè fún àwọn àwọn kùlèrè ní ọlọ́wọ́n ọba àwọn àwọn kùlèrè ní ọlọ́wọ́n ọba àwọn àwọn ọmọ tuntun yìí làwọn máa sìn tí bá yá ń pa àwọn ọlọ́wọ́n ọba àwọn làwọn àmú làwọn tó wá jẹ tí máa kà wọ́n lẹ́nu èyí máa ń pọ̀ lẹ́kùn ni pé àwọn làwọn gbé ebi ọmọ fa ọmọbìnrin àwọn tó lè gbé lẹ́nu yẹn rìn ọmọ yẹn máa sọ pé bàbá ẹ rọra kí ìfẹ́ mọ̀ kò sí lójú àwọn ò ní tìjú ẹ̀ àwọn ò ní sànù ọmọ yẹn ọmọ yẹn sànù àwọn akéwì kan àwọn ààrẹ ọmọ yẹn mọ́lẹ̀ ní ìyẹn rẹ̀ èyí máa pọ̀ lẹ́kùn gbọ́dọ̀ ní kí àwọn fẹ́ sọ ọjọ́ ọlọ́wọ́ bá kí àwọn fẹ́ sọ àwọn alágbára máa fi ó mo ní kó wọn bímọ obìnrin kí nìkan máa gòrí ẹ̀ tó ń kọ́ òun ní kó wọn bímọ obìnrin àbùkù ní kó wọn bímọ obìnrin kẹ́ǹtì máa gun ọmọ bí ẹ̀sìn òun làwọn àwọn làwọn máa gun ẹ̀sìn lọ́sàn-án tí àwọn máa gun èèyàn ní òru kí wọ́n máa gun ọ̀tún rà àkàbà àkókò ọmọ ẹ̀ mẹ́rẹ̀ láàyè àbíkà ẹ̀wọ̀ láìf gbogbo ọ̀pọ̀ nǹkan mi kọ́ mi lọ́sàn-án rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́dún bẹ́ẹ̀ wọ́n wà ní ìṣẹ̀lẹ̀ tó hàn ìṣẹ̀lẹ̀ burúkú manifest error ni wọ́n wà ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló sànù wọn ló wà sí ìsìlámù wọn ní àná lójú wọn ní ìsìnmọ́ pè ń lẹ́kùn ó di wa ìfàṣẹ wa pé ta láàrin náà wọn lárúbáwá kánà duhal arab àwọn aláìmọ̀kánà wọn lárúbáwá yasna'una aliyatan min al-tamar wọ́n fi wọ́n fi ọlọ́run ọba wọ́n rọ ọlọ́run ọba nínú láti fi dẹ́bínú ìdílé ajá àhàdùn àkàlà tí bá pẹ́ àwọn àwọn àjẹ́ yanzu ba ahadu umfil wari ẹni kan wa yóò sọ kalmi biye akúlùfù nìkan yóò àwọn onírìn àjò yóò bẹ̀rẹ̀ akúlùfù nìkan bí wáyà di fàyà kúrò agbábọ̀ àhàjá tí ó máa òkúta mẹ́ta mẹ́rin ó ní sàlátà tó yẹ jẹ́ aláàtàkàrà kazar ní fi ṣe àrò wọ́n ni àrò nù ha ni ìtúdájú rẹ̀ ẹ̀jẹ̀ alẹ́ ẹ̀rọ yóò àkọ́dọ̀ ní lè ní màá sìn yà òkúta fún náà ń òkúta lójú kó fi lè mà mùsùlùmí ara nǹkan sí bẹ́ẹ̀ ìmọ̀ bá sí kùdíìsì yes in the nineties ti wá lọ sí hajj la ilaha illallah ẹ̀rọ àwọn èèyàn old wọ́n lọ sókè old ẹ̀rọ àwọn èèyàn máa fa òkúta jọ wọ́n fa òkúta jọ wọ́n máa tó lera wọn wọ́n máa fún gáìdẹ̀ wọ́n máa tó lera wọn wọ́n fún gáìdẹ̀ wọ́n wọ́n ní iye ìkú bá lè tó léra wọn ìjọba gàdé iye upstairs yóò kọ́ ọdún kábílì wọn ni bá lè tó five story ibi yóò kọ́ five story building bẹ́ẹ̀ òsì wa ọ̀nà wọ́n ti wọ́n lè fi ìṣe ìṣe ìṣàkíyèsí wọn mọ́yàn kó jẹ́ kí wọ́n mi jẹ lọ́ọ̀dún ní kẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀yìnká ẹ̀yìn náà dúkù sí ọmọ àti tàwáfù ẹ̀ ẹ̀yìn tàwáfù kú ẹ̀ kí ó ti ṣe ìmọ̀ sí mi ò rí ọmọ ìrànlọ́rẹ̀. Naam. Mm. Mm. Mm. Mm. Mm. wọ́n pè ní ọ̀yà alẹ́ àti kíni kan wọ́n pè ní àti òun dẹ̀ ní iléhùn tí àti ilẹ̀ máa iléyìn olùjẹ́lẹ́mọ́ ló mọ̀ sọ wá nù ọlọ́ọ̀bà. الله سبحانه وتعالى الكل والله سبحانه الإسلام نعم ثالثة ألا كتا تشير قالوا قالوا على حق وهو العلي الكبير يقولوا الله بعض الوقت قالوا على حق يقولوا على كل قوم ماذا قال ربكم في الله بعيوي tí ọlọ́ọ̀bá wí oníkàálù aláhàkù níbi bẹ́ẹ̀ ní ìdúró lọ́sọ̀ ibi láti kẹ́lẹ́ ìwé ẹgbọ́n mọ̀lẹ́kì máa wí pẹ̀lú ẹ̀ kàálù aláhàkù owó aláàlẹ́yìn kẹbíir ọlọ́ọ̀bá tó ga ju gbogbo dímà ga lọ alkẹbíir ọlọ́ọ̀bá aláàlẹ́yìn tó ju gbogbo dímà tó sábà tó sọ̀sẹ̀rẹ̀ àkàzọ́rájú arábẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin sábàbù sọ̀hálì máa ń dálẹ̀ kí فالسؤال ماذا قال ربكم قلوا ناني كي بيننا كي ماذا قال ربكم كي رب عيوي سبع شدة الخوف منه من تتبتني كأروان قلوب ليه سلون يلك ما توني بين ذلك فضع مخوفا أفي بروة من أن يكون قد قال في ما لا يتكون من التعذيب ọlọ́run pé ẹ̀rù ń bà wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ sọ ń pa wọn nítorí pé agbára àwọn òní káàkiri àyà tó wọ́n sì bọ̀ wọn. Àbíbí Muhammad sọ̀rọ̀ sọ́lẹ̀ kúrọ̀ kan màláìkà náà màláìkà kafa ojúro kafa ojúro ya ìyá ìlọ́lá. Wọ́n ń bèrè màláìkà ìdúró pé ọgbọ́n ni màláìkà yìí ojú rojú ojú ẹ̀ tó kúrò ojú kí ló dé ojú ẹ̀ kúrò ojú kí ló dé náà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni asalaamu aleykum ojú yìí kúrò ojú kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀ kan bẹ́ẹ̀ rọ̀ ọlọ́run ní gbò bẹ́ẹ̀ ọlọ́run ní gbò ọlọ́ọ̀ba sọ́run mẹ́bẹ̀rẹ̀ bàbá ọlọ́ọ̀ba ó sì àrẹ̀jẹ́ ọlọ́ọ̀ba olóhùn rántí ọlọ́run ní káwọn mọ̀lẹ́kà kò náà jẹ́ àdínẹ́mà one thousand years kuma kó wọ́n á one thousand years wá pán wọ́n ní ọlọ́wọ́ bá ó sì kọ́ lójú ẹ̀ wọ́n fi jí for another one thousand years wọ́n á for another one thousand years wọ́n wá funfun báláyé wọ́n wá funfun ẹ̀sìn ìpínpín ní tí wọ́n á gbé kaná àbí ètò ìpínpín kaná ló wà ló wà pípa rẹ̀ wọ́n báyà kí kí ìgbà dojú ẹ̀ kí fòfin kí wàá dàbí òróró wà á fún àwọn àgbà náà bá kí ti sí fòfin ọ̀nà ìtòlókò àwọn thousand years wà dúdú nípa yẹ mùsùlùmá dúdú yẹn lọ́wọ́ àbáyé dúdú yẹn tó máa sọ mí nìfún mi ilé ní gbóhùn lẹ́rù kó mọ́ màláìkà kó mọ́ ní ọ̀bẹ̀rù mi ọmọ inú bẹ̀rẹ̀ lọ́rọ̀ fún ọmọ fìtì ní wà híyà wọn zùn límà ó dúdú ní ó dúdú ní ó dúdú ní ó kòkó ní ó kò ní kàn lẹ́rù ó ní ọmọ yá nínú Islam ìyá ọlọ́run bá ti bẹ̀rù ìyá bẹ̀rù ìyá ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá mọ̀sọ̀rọ̀ ní ìyá ọlọ́run bá mọ̀sọ̀rọ̀ ní ìyá ọlọ́run bá mọ̀láyíká náà tó ti òun bẹ̀rù ọlọ́run àwọn mọ̀láyíká yìí kò ní wọ́n máa pé mufazil amukawfa min an yakuna kankara fihim wọ́n bẹ̀rẹ̀ kó tọ́lọ̀ bá tún ká wọn máa láyé tí kó nà ń tára ara wọn lè gbé táwọn tó tẹ̀lé mi nà ta àbí ìbí hmm? káyà alàkàrà mi sàn nígbà tí màlẹ́kà ń bẹ̀rù yọ náà bá bú wa lè mi mi sàn ẹlẹ́ẹ̀karùn-ún anna jibrila ijibu umbado dhalik bi qawli bi dum da malaika ro tun ba ma da kun yoni ko di ne wà lórí sùjúdù wọ́n dàkú lórí sùjúdù ọdún kààlà kaza wa kaza wa kààlà aw yẹkó kààlà alhaku lọ́lọ́run sọ báyìí báyìí gbogbo ọgbà pé ọlọ́run bá sọ kúkú ní òdodo lọ́lọ́run bá mi sọ. asáàdìsá ẹlẹ́ẹ̀kẹfà zikiru anna awwalu man yarfa rasa ojubere ṣe àwọn tí màlẹ́kàn bá dákú yẹn aláàkọ́ ẹni tí ọkọ̀ jùbí orí ẹ̀sùn kìlú wọn náà jùbẹ̀rẹ̀ حديث النواس بن سمعان حديث النواس بن خلون تقبع في فضيلة جبريل إذا في يقول جبريل مع ملائكة فنون يلاجه السابعة على كيجي أنه يقول على السماوات كلهم لأنهم يسألونه يسألوا بقاماتوا عن السماء نيجي سواء من بلوكي كروي وفي هذا الدليل على عظمته بينهم كليجي يقول عسيجي جبريل ìyẹn ńlá ni ní àpárí ni ẹjú kúrò jùlọ àwọn màláìkà ni ọ̀sáàmìnà ẹlẹ́ẹ̀kẹjọ andalgasi yóò andalgasi yá ya ọmọ àrùsí mọ́tòkúlò ṣe dídákùn yẹn yóò gbogbo ara sama kásánà ni yóò gbogbo fámà ni bukal mikoli faiza kini azalik kuma gbọ́ wáyé yẹn fi túmọ̀ ayé zalik ahadu samawa dán sọ ikú gbogbo wọn dàkú دخلوا لله سجدا ولا بسجود فنوبة سبحانه وتعالى الله أكبر اللهم مجلس سواه التاسعة التجاف السماوات بكلام الله التجاف مني سماء مني سماء دي بكلام لا كلام بانصره كلام بانصره في موسم لا إله إلا الله لا إله إلا الله أي لا أحد يتولى الاتصال وحي غير جبريل حتى يوصلوا حيث أمروا به قواس يوم ذلك كفتي وعبره إنه ذاك ويه أخي جبريل وعن سؤالي هيك بتبدي بقى هي اللي بيطلعوا بعد كوبيدي لأنه الأمين على الوحي هو بنا لأن فقط عن الوحي المزافرة يوانوبا المزافرة يوانوبا فهو يهود هو بعد محمد انت عارف اللي بيها كهلاكي هو الله بس كبير àwọn aláwọ̀ ní bèrè báwọn bẹ́ẹ̀ bá lè dáhùn báwọn àwọn bọ̀ fún ẹbí ọlọ́run ní pé lórí bú yahood jọ́ọ̀sì bí mo sọ pé gẹ́rù mi gbóbi àléhìm wọ́n dọ̀ọ̀lì àwọn yahood mọ̀ gbóbi àléhìm àwọn mọ̀ dídí wọn tẹ̀lé dodo àwọn nasara àwọn ni wọ́n dọ̀ọ̀lì àwọn kàkàtì ni wọ́n ní kíbla wọ́n ní ìkàkàtì wọn tẹ̀lé wọ́n ní báyìí láti fi wa wọ́n dàgbà àmì à ń sọ̀rọ̀ kan nígbà yìí kọ́ńgbé náà kọ́kọ́ ń gbà yìí nípa ìmáàmù Malik ní Madina kí wọ́n bàtà á ní Madina kankan bẹ́sẹ̀ ẹnì kan wá lọ pé kí ẹni kó máa gbẹ́rù ẹ̀wò ní ìfowópamọ́ kó dáa náà ti di tẹ̀lẹ́ àwọn tẹ̀lé wọn fẹ́ jẹ́ owó pa ọmọbìnrin ní àbí ìfẹ́ ọ̀bàtà ìgbà tó ní pé olórí wọn lórí àwọn tẹ̀lẹ́ ní eh, ọmọ tí kò kọ́ pé ní ọmọ tí wọ́n pè ní wọ́n rán ẹsẹ̀ rẹ̀ síbi àti síbi rẹ̀ nígbà tí wọ́n fi wọ ọmọ fẹsẹ̀ rìn ẹ̀ka ẹ̀ka ọ̀tẹ̀ nù wọ́n wà bọ̀ọ̀lì làwọn àwọn òní òní kíbla òní ẹ̀rí ìjà lórí ìjọ sí àwọn Yahudi ti wọn tọ́lọ̀ ń bínú sáwọn sí ni pé àwọn ọmọ òkè wọn tẹ̀lé ni wọ́n bá débi Muhammad wọn láwọn ní ìbéèrè márùn-ún táwọn bá tí wọn bá lè dé dáhùn béèrè mọ́ra àwọn yìí àwọn gbọ̀ islam àwọn tí ìlà béèrè béèrè nínú béèrè wọn béèrè jẹ́ ẹni pé kí ni àmì tí a máa fi mọ́ ẹ̀nàmí ọlọ́mọ alámẹ́sì ní bọ́ àwọn olùmọ̀bí kí ni àmì tí a máa fi mọ́ ẹ̀nàmí ọlọ́mọba lọ́bọ́jà àmì ọlọ́mọba ni kí ni àmì tí a máa fi mọ́ ojú wọn ni máa sọ ọkàn wọn èso àmì ọlọ́mọba ojú wọn ni máa sọ ráì lọ́kàn wọn fi sùn ń sọ dáfíà olùdí lọ́sọ̀ ìdílé mi níbẹ̀ àwọn níbi ọlọ́run ọba ojú wọn ní máa sùn ọkà wọn sùn wọ́n sùn gan wọ́n ń sin àjẹ́ ọlọ́run ọba ni wọ́n ń ba ọmọ ẹ̀rọ dálẹ̀. nọ́mbà tù bóò ni a ti máa bímọ ọkùnrin bóò la ti máa bímọ obìnrin. ẹnlẹ̀ tó ká ọkùnrin àti ìyàwó àti ọkọ̀ bá súnmọ́ra wọn. ìdíyẹ́rù rẹ̀ ìsáàmì máa kúlẹ̀kọ̀ kúlẹ̀kọ̀ mi máa ń dá àfikẹ́ yàtọ̀ àtọ̀rọ̀ àtọ̀ ọkùnrin mọ́ jíjá di sọ́ọ̀lù nígbàdì àtọ̀ ọkùnrin mọ́ jíjá láti nú egun igbá àyà rẹ̀ ẹ̀kú tí wọ́n jáde àwọn ẹ̀gẹ̀ ìwé náà kó jáde síwájú àtọ̀ ọkùnrin ọmọ yẹn obìnrin yẹn bẹ̀ lọ́pọ̀ ọkùnrin wọ́n jáde síwájú ti àtọ̀ ọkùnrin ọmọ yẹn ọmọkùnrin yẹn bẹ̀ bí sọ́ọ̀lù sọ́ọ̀rọ̀ sọ́ọ̀rọ̀ náà ẹ wọ ọ̀rọ̀ yìí sẹ́lẹ̀ bìtì sọ àwọn dókítà tí wọ́n fi rẹ̀ lónìí. bí wa ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni Israel tún sí ilé ìwọ̀ fúnra rẹ̀ wọ́n ní ọlọ́kùnrin bíi haram fúnra rẹ̀ ní ẹran àkómi ni bílá Yakubu oníjẹ́ Israel Yakubu yìí ẹni tó wá láìpẹ́ jẹ nínú ìfẹ́ láìpẹ́ jù náà ni rànkúmí àti ẹran tó láì gidi ní ẹran rànkúmí ó wá sáré ó wá jẹ́ ìfọ́nà ọ̀pọ̀ báwọn bá gbé sí mi láàfíà mi jẹ́ ẹran rànkúmí àti nínú rànkúmí mọ́ náà wà fún láàfíà wọ́n kọ́ tó fi di ìwọ̀ fún ọba ní Israel láti jẹ́ ẹran rànkúmí àti láti mú nínú rànkúmí ẹlẹ́ẹ̀kẹrin mú lọ rù ẹlẹ́ẹ̀kẹrin kí ni àbá ti máa sáyìn àbá ti máa sáyìn wo àbá mi tó kàn ibi tí a lọ ìsì mi ẹrù nǹkan ẹfẹ wọnú lé mi ní màláìka kan ló sọ ọ̀rọ̀ màláìka ní yìí ayé bá wọn tó ń bèbè ọ̀rọ̀ Ọlọ́run bá mi bàbá mi yé ọ̀rọ̀ màláìka bá ń sábà wọn ń ṣe ara bá wọn níbi wa ẹsùn bí màláìka bá wọn ń dé ẹrù kan tó kíni wọn ká kọ subhana alladhi yusabbihu ar-ra'du bi hamdihi àbí ra'du àràtúntẹ̀ àràdà ńlárúbá ń pè ráàd àwọn haúsá ń pè ráàd àràdù náà àwọn ń pè àwọn náà ń pè àràdù kọ́ ni ní subhana lẹ́bi mímọ́ ní káwọ̀ bá yìí sí ti ráàd pé àrà ń fi ọmọ fún wọ́n ní wà bí hàndì pẹ̀lú ọgbà wọ́n mọ̀láìka bí ní kí fìṣe káwọn mọ̀láìka náà ó yẹ mọ̀láìka kàrí nù àwọn olùdílọ́sọ̀ ọdún mélòó báwọn Malaika? ìwọ́ Muhammad sallam ta ni ma mú wá àyíwá fún nínú àwọn màláìkà alọ́mọ̀mọ̀ sí wá àyíwá tó ní Jibrilu ni ọ̀sáwánu ẹni máa parí ayé rẹ̀ nù ẹni tí máa bà nǹkan jẹ́ nù tí wọ́n máa rán bá darí ayé nù ó ní káyìlù ni màláìkà ni ma mú àlà mo ní máa rọ́jò ní máa sẹ́lẹ̀ àbá gbọ̀gbọ́ àmọ́ nǹkan tàbí nígbà gbogbo ọ̀sáwá ní sáhìbù rẹ̀ هو المهيجة هو الفوارق من كان عدوا لجبريل وما جيت عدو جبريل ومن كاير قدي أطفاله بعلوته فالملائكة قدي مجريني في ملائكة بان سياتماتي. ثم من داون في عراسنا بواني ثم ثمانية فتي أي ولو بان سبحانه وتعالى قدي والله تعالى أعلم نعم لما نعم التاسعة ارتجاف السماوات بكلام الله ممن سمع فلور ولوبا بقوله أخرج السماء من رجفة أي من السماء والسماء أي لأجل لأجله تعظيما لله يكون قول الله صرع الله سبحانه وتعالى على عاشرة ألاك وعلى أن جبريل هو الذي ينتهي بالوعي إلى حيث أمره جبريل كون يوب بوعيه بجلون الله محمد الله الله ولا بجلون الله الله بنا ملكا كان الله ما أنا جبريل سواني أي لا أحد يتولى باتصال الوحي غير جبريل حتى يوصله إلى حيث أمر به أمر به أمره أمره به وإن لا أحد يتسلطن تبير وعيه باتصال الجسين وعيه خرج من جبريل حتى يوصله إلى حيث أمره به نوك على في له لأنه أمين على الواهي يقولنا لو لي واهي إنه ملائكة المزاعة هذا طبعا والله تريد لك وعبر الدين صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله ìbéèrè lórí social media ni. naam naam. wọ́n ní ìbéèrè ilé wọn ni asalaamu alaykum sheik. wa alaykum salaam wa rahmatulah. wọ́n lórúkọ àwọn abdullahi akande láti abuja. naam. ní ẹ̀dá kò kí ni ìyàtọ̀ láàrin làádà àti commission. kọfẹ́ sí yàtọ̀ bẹ́ẹ̀ ó gbà pé èdè haúsá ni làádà èdè ìbò ni commission. àwọn commission ni pé ẹni tó ṣe é ọ̀nà tí yẹn fi rí nǹkan rà àbí tí yẹn fi rí nǹkan tà wọ́n ní ẹni tó bá nípa kò ń ṣe àbí ẹ̀kọ́ rí ẹni tó sọ̀nà tí yẹn fi ṣe àbí service charge náà ni. orí ọ̀dà pé tó bí ìbéèrè wọn nígbà tá a ṣàlàyé commission tí àwọn àti agenti táwọn agenti àwọn ní àwọn landlord máa ń gbọ́ àwọn ayálégbé kò ẹ ní àfi làádà ní ìgbà wọn lẹ́ran máa ń gbà dà bí ìbéèrè yẹn áṣà ènìyàn nìyẹn bí tó bá béèrè pé ṣé ìyàtọ̀ wà láàrin kọmíṣọ̀nì àti làádọ́ táwọn tí a bá lọ rẹ̀ ràn táwọn ní àwọn tá máa ń wà níbi ẹlẹ́ran máa fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ṣé ìyàtọ̀ wà níbẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà níbẹ̀ ṣé láwọn gbólóhùn tá a máa lò mo ní ìyàtọ̀ nǹkan gbà mí ṣé fún ní ọ̀dàbọ̀ kékeré kan sámú títa yìí àti lo ọ̀rọ̀ oúnjẹ ṣé ká gbé nínú ànábì mo bò yín yi yìí adìyẹ arákùnrin mi ti yọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ mo bò ànábì nínú yìí ànábì ọgbà yóò tún mú àwọn máa ń ànábì nínú yìí mo fi sàárà ànábì fi sọ̀rọ̀ ní tí wọ́n lè bí gbogbo action kí ni yàtọ̀ ànábì mo bò yín mo fi fi action ó di fún yàtọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ kúrò àti làádà nítorí lágbàmí lọ́rọ̀ làádà ni pé ìgbà ní àwọn tó ń gba làádà yẹn gan-an ni wọ́n máa jẹ́ alábàtà tó sì bá di àwọn ìsáfẹ́ tó wá pé láti tẹ̀nájìsù tẹ̀nájìsù tẹ̀nájìsù tẹ̀nájìsù yìí tẹ̀nájìsù tẹ̀nájìsù tẹ̀nájìsù tẹ̀nájìsù àbí tẹ̀nájìsù wà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀. يعني اما في على بتاعتين سبيل ọ̀pọ̀lẹ́rù máa sóò rẹ̀ yóò àsọ́jọ́ wọn níbi ibi àwọn tó ti kámù gbé lọ́wọ́ rẹ̀ wọn kámù kámù kámù wọn mẹ́rin àzáre náà náà ni ẹgbẹ́ ìṣẹ̀gbà ìgbàrà nítorí ẹ̀ta kíra yóò tàn ó ń láàdá ní ọmọ aṣọ pé iye báyìí ni ń kọ́ ló lọ́jà yẹn ó máa sọ pé kí ni one thousand ni ẹgbẹ́ ta ọ̀tún mẹ́ta ju sísẹ́kẹ́ náà lọ òun bàbá sọ sí káàkiri kan òun wà á yọ yọ pápá kọkọrọ fún nítorí eight hundred naira yóò wà á yọ two hundred naira ó di yóò wà fún ẹlẹ́ran ní yóò wà sọ yóò wà fún ẹlẹ́ran ní six hundred yẹn ó di eléyìí ní ìṣẹ́ ẹ̀fọ́ra mọ́ àmọ́ ẹgbẹ́ ló bá òun ló bá wá ìrò wá ìgbọ́n ọdún bíi ẹjẹ́ ìjàmbí kí á ti kà ilé ìkọ̀ṣà burú mẹ́ wallahu ta'ala alam. Naam. Thank you, Nam. Thank you, Awal ini kita membahas semua dunia semua tahu jadi eh, ini jadi luar hati awal si kerja di awalnya pẹ̀lú kí o ti gbàgbà fún ẹni tó lè nǹkan tó yá sí ilé àpòjá àti ẹ̀mọ́ pé ìgbà wọ́n ṣàkóso ẹ̀rẹ́ lọ sí ọ̀rọ̀ ẹ̀rẹ́ ìgbà tó lè rà kí ẹ wá wù jẹ́ wà tó. Nígbà yẹn lọ́dọ̀ ìgbà bí o ti sọ̀rọ̀ ilé báyìí ni ṣé ìgbà tó lọ́wọ́ tó wá padà sí òun lẹ́sẹ̀ láti ṣe ọ̀hún ládà àwọn bá bíi ìtìlẹ̀ yìí sábà àwọn tí ó ní kó sọ two hundred naira sí kan commission gan ó burú mbẹ àwọn ni wọ́n ti export nínú ẹ̀ pé service charge ni ìgbé ìbá ó lè wá ń tó sí rẹ̀. bẹ́ẹ̀ni ó burú wọn tó kẹ́kẹ́ wọn rà nǹkan gbẹgbẹ iye yẹn kọ́ ni owó tó ń gbàdá ó burú ẹni tó kẹ́kẹ́ wọn gbowó lẹ́nu tó rà nǹkan ẹ̀ kékeré máa wá nǹkan máa wá nǹkan kó rí gan-an kíkà ní orí kan ní wọ́n máa wá nǹkan kó yíyọ kó o sì ní nǹkan tó kẹta kó orí kan orí kan ní àwọn kan wá wà àwọn ọmọ wa wọn tó wà rajà àwọn kan wà àwọn kan wà wọn tó bẹ́ẹ̀ ọmọ tó bá ta nǹkan sí o sì iṣẹ́ tí wọ́n nù sábúrú mẹ́ ẹ̀kọ́ kan wọ́n ṣe bóyá wọ́n ń tó ọjà ẹni bóyá wọ́n ti mọ̀ wọ́n tí àkìtì àlẹ́bìkan lẹ́bìkan ìṣẹ́jọ́ nílé ẹ̀kọ́ sí àwọn tó ń gba akẹ́kọ̀ọ́ tó ní ìbèrè ẹlẹ́kìtì wọ́n ní asalaamu wa rahmatulah wa barakatu. wa aleykum salaam. wọ́n ní kí ọlọ́run mọ́ṣá ṣe àdínkùn gbogbo wa náà. ọlọ́run mọ́ṣá dáàbò rẹ̀ bò yín. àmì àti gbogbo wa náà. olórúkọ àwọn abdulgasif abdulgasif kaduna ni tó nípa ṣe bẹ́ẹ̀ àbí ṣé ẹ̀rí kan wà púpọ̀ fún wa nípa tí wọ́n ṣe bẹ́ẹ̀. anabi muhammad sallallahu alaihi wa sallam wọ́n sàlàyé fún wa pé ọlọ́run bá ti òfin wọ́n fi àwọn kankan ní ọ̀rọ̀ yẹn wọ́n fi àwọn kankan ní ìwọ̀ wọ́n lè dákọ́ lórí àwọn kankan rahmatan lakum ọlọ́run ti rahma fún yín ní ọ̀rọ̀ nìkìyàn kí n sábì bàgbé ni ọmọ ìwádìí ń pa rẹ̀ nígbà ọ̀rọ̀ bí a kíra ìjúmọ̀ àti àìjúmọ̀ kò bá burú nígbà kíra ìjúmọ̀ ẹ̀kọ́ ìjúmọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ojú ìjúmọ̀ mi o ìjúmọ̀ kíìdì kíìdì ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni ó yẹ kí wọ́n lè múra láti máa kíra ní ìdì fífìlà ìdì ìtọ́gbọ̀n kíra ní ìjúmọ̀ ìjúmọ̀ àwọn kan tó gbé dáa ní kí ni máa lọ pé happy juma àbí kí ni gàmà mú jùmọ̀ bára kí ni mo tún ṣe rí pé ó jẹ́ bídà àwọn tàbí ti dára bẹ́ẹ̀ àwọn tàbí ti gíní ga àwọn tàbí wọn tó bá tí wọ́n pàdé wó kàwọ̀ ọ̀rọ̀ àtìkúra wọn tó wà sí bẹ́ẹ̀ lónìí náà tàbí tí jẹ́ wọ́n pàdé kúrò kíkà wọ́n kàwọ̀ àtìkúra wọn ó di tí wọ́n ti fúra wọn wọ́n ti wáàzí fúra wọn ọdún ìjọba ní àti jùmọ̀ àti wáàzí ó di wa wallahu ta'ala alam náà